الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المبدوب عليهم ولا الضالين آمين آه، أدوكم فون أولون àbúgbò jẹ̀wọ́n mùsùlùmí àdúpẹ́ fún ọlọ́run àyìn ànábìwá Muhammad ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run orí àjẹǹjẹ́ tẹ̀ kó wọn bá ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam orí àṣẹ́kùbọ̀ àṣàlátù kó wọn bá gbogbo ohun tí ń jẹ́ àwọn ànábì ọlọ́run tó bá kúrò ń bẹ̀ kó wọn bá gbogbo ohun tí ń jẹ́ òjíṣẹ́ pátápátá láti bẹ̀ kó wọn bá gbogbo ohun tí ń jẹ́ àáfà àáfà pátápátá tí wọ́n dúró ti ọlọ́run tí ọlọ́run náà sì dúró tì wọ́n ìkẹ́ ọlọ́run ọlọ́run kí wọ́n bá gbogbo wọn lápapọ̀ gbogbo jama mùsùlùmí ní gbogbo àyíká yìí tí ẹ bá ti ń gbọ́ wa ètò yín ètò wa tí mo ń wáyé ní sóbí one oh one point nine fm òun náà ni ó tún fẹ́ gun orí afẹ́fẹ́ báyìí lérí fíkìrù almuhammalat insha allah òun náà ni ẹ tún mọ tẹ́tí gbọ́ ní gbogbo àyíká yìí tí gbogbo wa bá wà afẹ́ká farabalẹ̀ dáadáa àwọn ustaz wa tí wọ́n mọ̀ bá wa dá sí i tí wọ́n mọ̀ bá wa sọ sí i ká farabalẹ̀ ká gbọ́ wọn dáadáa nígbà tí wọ́n bá ṣàlàyé tán gbogbo ẹni tó bá ní ìbéèrè láti béèrè á sì ojú òpó lẹ̀ insha Allah gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ láti fẹ́ pé kí àwọn ustaz wa kan mọ̀ dáhùn àwọn ustaz wa náà ni ẹni mímọ̀ náà ni Dr. Abdulrazak Alaro àwọn ni wọ́n mọ̀ bá wa dá sí ètò ustaz wa sálámù sí gbogbo ìjọba mùsùlùmí. السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí àwọn ustaz sálámà sí gbogbo jàmọ́ mùsùlùmí afẹ́ká farabalẹ̀ ká sì tẹ́tí gbọ́n dáadáa gbogbo ìbéèrè tá a bá ní ká máa jọ tẹ̀ títí di àkókò tí a fi sí ojú òpó lẹ̀ láti pé kí ẹ bá wa dá sí i insha ustaz bismillah. alhamdulillah. وصلى الله وسلم وبارك على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدوك فولو الحمد لله أترى لكم إكيونون أتيا نور كبوغا وأشواجوا النبوة محمد صلى الله عليه وسلم جمع وعلى النبي صحابي àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé lánàá nábì náà tí ó fi dúdú àlùkìyàmà gbogbo ọmọọṣà ká àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa náà ọlọmọṣà ká wa kún un. àmín ya Allah. Eh, madam Yahya àti gbogbo àwọn olùtẹ́tísí wa wọn kú títẹ̀lé wa lórí àwọn ètò ọlọ́kan ọjọ́ kan pàtàkì jùlọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn Islam ti ń jáde ní ìkànnì yìí. alhamdulilah. gbogbo àwọn tí wọ́n ti ń wá àtẹ̀mí náà tí mo wá lónìí ọlọ́run ní já wo sí wí. àmín ya Allah. ọlọ́run ní jẹ́ yín ló sì wá gbọ́. àmín ya Allah. ní ọlọ́run á jẹ́ ká fi àtàràǹtà bá ń gbọ́ yìí ká fi sórí rẹ̀ láyé àti ní al-qiyama. àmín ya Allah. ẹ̀rí lẹ́yìn tí a máa bára wa sọ lónìí and insha Allahu ta'ala bóyá ń dèdè àsìkò yìí náà níjọ́ mẹ́jọ. pẹ̀lú ìyọ̀ndọ́rọ̀. òun ni fẹ́kọ̀ọ́ lè mọ ẹ̀rí bá a bá ń gbé fíkìrù fíkìrù àwọn àgbàlagbà ọlọ́nkọ́mọ́sá àbá wa kí àwọn tó ń bẹ àwọn tí ń bẹ láyé olùwàkọ́mọ́sá àṣàlékún àná orí fún wa gba àwọn àlùfáà wa kọ́kọ́ wa ń kéwú ọlọ́nkọ́sán wọlé sàdáadáa o. àwọn ibi ẹ̀mí ti kọ́kọ́ fíkìrù àbá ń gbọ́ fíkìrù fíkìrù lọ́dọ̀ àwọn bàbá wa níbi òròǹbó bàbá wa ní Muhyiddin Sheikh Abdullahi Jibril Imam Sahbani àti gbogbo àwọn àlùfáà tí a sànfàní tá a fi ń sànfàní lára àwọn dùnmí ọlọ́nkọ́ mọ́sá san wọ́n lẹ́sàn dáadáa nípa nípa tí wọ́n ṣe fún wa. wọn á ní ìmọ̀ fùrúà. Hmm. ìmọ̀ fùrúà. anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. inú hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ Muawiya ibn Abi Sufyan àti abdullahi ibn abbas radiyallahu anhu àwọn méjèèjì ni wọ́n gba hadithi yìí wá wọ́n ló jíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam. man yuridillahu bihi khayran yufaqihu fid-din. Allahu akbar. ẹni ọlọ́run bá rórí ro yóò ní ọmọ fìdíwò yufaqihu fid-din. ìyẹn ni pé yóò gbàgbọ́ yẹ ẹ̀sìn àti tí ń jẹ́ fíkìwù ni kémi ọgbà gbòye ẹ̀sìn mi kí wọ́n tó ń gbọ́ mi òun náà kọ́ ọgbà gbòye ẹ̀sìn rẹ̀ ìsìláàmù ìfẹ̀sìn téèyàn kan máa ń sìn pé àkànṣe náà ni àmọ́ bó ti jẹ́ àkànnábi ní gbìyànjú rere rọ o màá yóò rí dèláhu bí ìkọyọrọ yóò fa ìhòòhò fèdè ẹni ọlọ́run bá rere rò ní kí ọ gbàgbọ́ yẹ fífi ká gbàgbọ́ yẹ ẹ̀sìn o nìkan ní í gbé kalẹ̀ kọ́lọ́nkọ́ máa sa àsan wọn lẹ́sàn dáadáa lọ́ọ́ ní gbèrú orí ńlá ńlá báyìí kalẹ̀ ọlọ́mọdé ọmọ padà sí ibú ọlọ́mọdé akábà máa bú èyí à ń ṣe iná àtàwọn náà àtàwọn náà gbọ́ ẹyin tẹ̀ ń tẹ́sí gbọ́ wa náà. bàbá wa ń sọ̀rọ̀ fíkú madam yahya òní kí àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ gbọ́ fíkú inshallah. kò ní káwọn yẹn ṣẹ̀ṣẹ̀ ń ké fíkìwù àmẹ́rì pé ọ̀pọ̀lọpọ̀ gbà tá a bá dákọ̀ fíkìwù gbà afẹ́ ah, kọ́ fíkìwù afẹ́ máa ń pa ẹ̀sìn ibi ọkàn wa máa ń lọ òun náà sì ní ìpìlẹ̀ hmm. òun ni bá a ti sàlùwàlà bá a ti kẹwọn báwẹ̀ báwẹ̀ bá dé kí ló jáwẹ̀ kí ló sọ àwẹ̀. Hmm, bọ́lá àṣewẹ̀ jẹ́nẹ́bà. bọ́lá àwẹ̀ jẹ́nẹ́bà ẹ̀ṣẹ̀ mọ́lá gáà. fíkìwù àmọ́ fíkì ò kọjá ibẹ̀ ni òun làwọn afáàfin máa gbé ẹ̀ríran fíkì ò fíkì ò kan bẹ fíkì ò àlẹ́ ìbàdà kan bẹ fíkì ò àlùmọ́ àmàlà kọ́dà mi bá tún débò mi wá ní fíkòó dínà yáàdì bá tún débò mi wá ní fíkòó dáwùlà àwòsíyásátú àṣàràyà gbogbo ẹ̀ náà bọ́ sábẹ́ ọ̀rọ̀ anábì sọ̀lá sọ̀lá yóò máa kí owó fìdí àníbò lẹ́yìn ó ti gbàgbọ́ yìí ẹ̀sìntànsìn. torí náà eléyìí táwọn ọmọ bára wa sọ ní wákàtí kan lónìí àti gbogbo ọjọ́ tọ́lọ́mbà mú àǹfààní rẹ̀ wá bẹ́ẹ̀ òun ni fíkòó mọ́ àmàlà àti èèyàn bá kírun tó gbààwẹ̀ tó lọ hajj bó bá lówó tó wẹ̀ jánábà ń gbọ́ bá dárẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan míì mà tó kù ti ń jẹ́ sìn hmm. òun ni fíkò máa mà láti ọ máa mójútó. kí ni bá ṣe pò èmi hmm. sí ẹ̀yìn gẹ́gẹ́ bí ọmọ èèyàn. Hmm, kí lọ́lọ́run yọ̀ǹda fún mi kí n jẹ kí ni ọ̀yọ̀ǹda kí n jẹ. irú owó wo lọ́lọ́run gbà mí láàyè kí n ṣe èwo ni ọ̀ lọ́wọ́ sí kí n ṣe é. lọ́ndà fíkìú rẹ lọ́ndà gbọ́ yẹ́sì. ògbélé la ń pè ní fíkọ́lù mahamadu àti. ẹ pé kí ni òjò jẹ bẹ́ẹ̀ bọ́lọ̀ ti gbẹ̀sìn wa nù. إن القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم olùwàní yá ayyuhalladhina amanu udkhulu fi silmi kaafa hmm. udkhulu fi silmi kaafa olùwàní bẹ́ẹ̀ bá wọnú ìsìláàmù yìí àtòrí àtẹsẹ̀ àtara ni ẹ fi kó nú ìsìláàmù. Hmm. àìwọ̀ làbọ̀. àìwọ̀ làbọ̀ èèyàn gbọ́ eré ọ̀gbọ́dọ̀ wà nú ìsìláàmù kẹsì ọ̀wà ń ta. Hmm, èèyàn gbọ́dọ̀ máa kírun kọ́ máa gbààwẹ̀ kọ́ máa lù wà kọ́mọ wàá kùn la kí ni halali tọ́lọ̀ ní ajẹ́ kí ni haramu. Mm, mm. ọ̀nà wo lọ́lọ́run léèyàn lè gbà rówó halali ìwo ló lè gbà tí ọlọ́run ó bínú sí pé haramu lè fi torí kọ́ra kó lówó bẹ́ẹ̀. àtàlẹ́kùn àgbọ̀ yíyé ìyàtọ̀ wà ń bẹ̀. ó dókò lówó ẹni kàfà mm. dákun àrùn gbogbo wa. anabiwa muhammad sallallahu alaihi wasallam. táàfin ma pàtàkì pé bàbá ń sọ̀rọ̀ fíkùn muhammadati yìí. a kọ́ wa rẹ̀rẹ̀ ni o. anabiwa muhammadu sallallahu alayhi wa sallam. àwọn sọ̀hábẹ́ jòkó ma jẹ́ anabi njọ́ ká anabi ni ataduruna manil muflis muflis. ẹ eh, wá ǹjẹ́ ẹ jẹ́ ẹ mọ ẹni tí muflisu. Hmm. ọba ọba bankrupt ní kò ní kankan mẹ́nu báwọn sọ abiná ti kọ́kọ́ dáhùn jọ́ náà nù mm-hmm. wọn ni al-muflisu fina man la dirhama lahu wala dinar wọn lẹni tí ń jẹ mufulisu tí ò ní ga tí ò ní go òun lẹni tí ò lówó mm. wọn ni àwọn sọ abẹni ládìrí hama wà ládì náírà bí gbàtà gbé kò ní náírà kò ní kọ́bọ̀ <laughs> kò ní kankan àbẹ ah, ah. lówó anabi ní alimofilisu ẹrẹ ni tí o ní nǹkan kan lọ́dọ̀ tọlọ láti yàrá òun kẹni tí o lówó wọn á ní wa anabi alimofilisu láti yàrá anabi ní alimofilisu man ya'ti yawma al-qiyamati bi siyamin wa zakatin wa shatama hadha wa akala mala hadha. وصفك دم هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته lọ́nkọ́ máa sàṣọ wa ń bẹ̀ á tún bẹ̀ fẹ́ yẹn lùgbọ́ wa ànábìlẹ̀ ni jò ní ní nǹkan kan lálùkìyàmà wọn ni kíni ka tálákà bí ẹbí ẹjọ́ tálákà bí ẹbí tálákùtà ànábìlẹ̀ ni yìí wọ́n bá dé lálùkìyàmà ó kí wọn wọ́n wọ rẹ́kọ̀dù ẹ̀ àbáwọ̀ ń bẹ fíkọ́lá ìbàdà àti. wọ́n wọ rẹ́kọ́ọ̀dù rẹ̀ àbáwẹ̀ ń bẹ fíkọ́lá ìbàdà àti. ọmọ àlùwà láṣẹ ń kírun déédéé mm. ń ṣe gbogbo ẹ̀ mm. ordinary lè ro ẹni báyìí kí wọn sílẹ̀kùn àlìjẹnà fún olókùn títàn wá níjẹ ọwọ ànábì ni wọn bá tún ní àmọ́ o àmọ́ o akala mala hada. ọjẹ owó ẹni báyìí lọ́nà haramu. akaba anabi ti bínú akala mala hada. wọ́n jọ dòwò pọ̀ pẹ̀lú ẹnìkan ọ̀yàn jẹ irú ntọ́lọ̀ lẹ́yìn ọmọ kòwó lé kéèyàn ó fi lóhùn ń ṣòwò ló fi rówó gbogbo owó tó níláyé akala mala hada torí gbogbo bí tọ́lọ́n bá ti ní àmọ́ jẹ́ haramu malam yahya ọlọ́run ò kówó kalẹ̀ jẹ́ ń bẹ̀rù ká má bàa dín bí ká má bàa kó jẹ. wàláyé torí ti wá. èèyàn náà ni ọ̀yàn hmm. jẹ. anagba hmm. muhammad sallallahu alaihi wa sallam dúró ẹni báyìí ẹgbẹ́ kí ni ó ṣẹlẹ̀ ànábi lọ́lọ́wọ́ wa pé nítorí bá wọn lónìí gbogbo àwọn tí ọjà ń bá wọn nípa ọ̀nà òwò nípa ọ̀nà ìbáṣe àlùmọ́ àmàlà yìí torí bẹ́ẹ̀ pé wàṣàtà máa ha dà kódò bu ẹni báyìí láyé ló sì sẹ́ wàṣàfà kàdá máa ha dà òun ló ṣe kú palama yín. olùwọ́ ni gbogbo àwọn eléyìí là ń gbé bá kí wọn dàgbà gbà kí ni bá ṣe pọ̀ ọmọ nìyẹn sọ́mọ nìyẹn. ó sì pàtàkì. kí ló wá kù olúwa yẹn tó kù ni pé inú ọ̀run rẹ̀ tó kíun náà yẹn ti san owó tó kó jẹ. nínú nínú báńkì tó kó jọ náà lè ro rẹ̀ inú àwẹ̀ rẹ̀ ẹni ọ̀yàn jẹun náà mú fún bẹ́ẹ̀. báńkì rẹ̀ nù. ntọ́ panilẹ́kùn ni mọ́lá mi àyà àbẹ̀bí sọ débi gbé sọ́ọ́ wọ́n wá yọ ìwọ̀n ẹlòmíì wọ́n yọ tán. subhanallah ó sẹ́ gbèsè ó fi sẹ́ gbèsè wọ́n á sí mọ́ ah, subhanallah. olùwàsí ló wọ̀ ní sábòsí ọ̀rọ̀ pé a ṣe ń gbà ń ẹ̀rí tí wàá sẹ́yìn ẹ̀yọ́ yọ̀ǹda rẹ̀ mm-hmm. ọlọ́run ni ẹ mọ́wọ́ lébi àwẹ̀ rẹ̀ náà mm-hmm. wọ́n bá máa yọ àwẹ̀ bọ́lọ̀mbá ní kí èyí tó ń jẹ láyé haramu tó jẹ tọ́lọ̀mbá ní ó tètè sankáwé tó fi fi jálẹ̀ ẹlòmíì wọ́n yọ àwẹ̀ rẹ̀ tán anabi sọ de bẹ sọlá ọsọ nítorí àsìkò kódà anabi wa parí ẹ síbi pé wọn yọ dáadáa gbogbo ntẹlumi ìgbà yìí ṣe dáadáa wọn yọ tán hmm. wọn tún wá ní a ah, ó kú ó tún ṣe nǹkan báyìí náà lọ́nà muhamala àbáṣepọ̀ tọ́lọ́wọ́n ọ̀fẹ́ yìí náà ọ̀yàn ní báyìí jẹ ó ṣe jàǹbá ọjà haramu akala mala olùwò ni ẹ báwọn yóò náà lẹ́sẹ̀ nu rẹ́kọ́ọ̀dù jẹ wọn ah, ah. ẹ máa yọ sí tiẹ̀. subhanallah ẹ wò dájọ́. ọmọ ọmọ àlùjáná ọba dọ̀mọ̀ àná ọlọ́nkọ́sọ abẹ́ o. torí ẹ dákun bó ti rí mi o ìrún ni pilẹ̀ kọjá tó kàn àtàwọ̀ṣẹ́yìí mm, yọ̀ọ́dá mm. jọ kan mm. àkìdá tó dáa òun ni foundation ẹ̀sìn bí o bá sì ń kankan ò lè dúró. àmọ́ àwọn kan tó wá ń bẹ táwọn eléyìí bá dúró tán ọlọ́run má jẹ́ ọjẹ́ pẹ́lá kì í á mú wọn máa fààyàn láṣọ pé tọ̀ ẹ̀ san gbèsè o ìrùn lẹ́sìn fi san ẹ̀ san gbèsè o àwẹ̀ lẹ́sìn fi san. torí náà ni àwọn àlùfáà ni wọ́n fi máa ń pe fíkú àlùkò àmàlà àti tó yẹ kí mùsùlùmí ọ òun ni pé bó la kí ṣe láàrin ara ẹni hmm. pàtàkì jùlọ èyí tá a máa mẹ́nu bàjú ń bì ní al-mu'amalat al-maliyya. ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ yẹn ti ń ṣubú. Hmm. ó lágbára ó ànàkùn la. bàbá ti bá a lókun ẹ̀mí ni. Hmm ọ̀rọ̀ bàjẹ́. irun mú ni wa ni ò sí fàtú. kọ́dà ẹ bẹ́ẹ̀ lomi ń bi gbáà. òun mọ bàbá àwọn ọmọ ìyá àwọn mọ sọ̀rọ̀ bàtà ti débi owó. ustaz ẹ̀yin náà abẹ bisinẹsi lele. owó ni o. afa ẹ̀yin náà abẹ bisinẹsi lele. ani ẹlòmíì àti ẹ̀tọ́ ní ìbẹ̀rù ọlọ́run ò débi owó. bisinẹsi lè kó kàn ah, ah. kí a máa wò hada kuma lu xaso waa mbay torina elayne fikhu almucaalimu caamala tikolon komasa seniron rahimakumullah ẹ̀rí bàbá wọn sọ̀rọ̀ al-fiqhul mu'amalat òní la kọ́kọ́ episode number one. Eh, a ti bẹ̀rẹ̀ lónìí náà. inshallah inshallah àmọ́rọ̀ muhammadu ayẹ́rì ń gbà mo ti wí àwa náà ti fi inú rò pé ní kẹsọ̀rọ̀ ẹpísòdù kan kẹsẹ̀ méjì kọ́lá kẹsẹ̀ mẹ́ta mẹ́rin a máa mọ̀ lẹ́yọ ẹ̀yọ ilé kéwú bí a ti kọ́ àwa náà àwa náà àwa náà máa tọ́ kéwú àwa náà ìsàfọ́ ọmọ kéwú káwọn olùtẹ́tí sí wa náà wá fẹ́ bí wọ́n ti gbé tó ìkàlẹ̀ ní fi ń jẹ́ pé wákàtí kọ̀ọ̀kan àsìkò kan náà ní fi ń jẹ́ mm-hmm. kéèyàn ó lè máa tẹ̀lé gbé ìgbà àbàdé lánàá ìgbà àbàdé lọ́sẹ̀ tó lọ. Mm-hmm. gẹ́gẹ́ bí general overview lẹ́yìn àwọn ilé ìbò káwọn èèyàn ọmọ tí láàmú ẹrẹ ti ń gbé fígùn mahamala jì í. mọ mẹ́nuba ni pé gbogbo madam yahya pàdé yín nísìnyí pé ẹja dodo wò bọ̀. Mm-hmm mo fẹ́ ra nǹkan ni hmm. ẹ fẹ́ ta nǹkan fún mi ni ẹ fẹ́ gbà mí ṣiṣẹ́ ni muhammadu anu mo fẹ́ gbà yín ṣiṣẹ́ ni ẹ fẹ́ yá mi ní nǹkan ni ẹ fẹ́ fi nǹkan pamẹ́ sí mi lọ́wọ́ ni gbogbo eléyìí ni sẹ̀rí adásí o. Allahu akbar. a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pé gbogbo àwọn kọ́ńtrákì là ń gbé àwọn nǹkan wọ̀nyí hmm. ojú òun sẹ̀rí àfi wò ó hmm. àwọn kọ́ńtrákì kan bẹ́ẹ̀ nù sẹ̀rí à bọ́ bá ti tọrùn bọ́ ò lè jáde ńbẹ̀ bá ìmọ̀wé ọ̀rọ̀ náà yé alọ́kúdù làzima ẹnì kan ní túláàsì yẹn pé wá wá wá ṣe hmm. àmọ́ ńgbà tó o bá ti finú fẹ́ dọ̀ rẹ initiate yẹ pẹ̀lú èèyàn àfikọ́ gbàdéhùn tó lẹ́jọ́ sí. bálàmì ayá ẹlòmí ọlọ́ọ̀rọ̀ ajá yọ̀ọ̀rọ̀ ma ní ọjà <laughs> níbi kan lọ́ba ara sanáwá àbí lọ́ba ara búrẹ́dì wa lọ́dọ̀ ya kínní ọmọ tó wá dé ẹ́ ó tún ti ó ti rí mi àbẹ́nìkan ti sọ pé èmi náà ṣe ń ta ọmọ ìjọ arajo àmì ẹ lọ gbé fún wọn ní ìràmọ. ìràmọ òsínú ṣẹlẹ àwọ. Allahu akbar. mina lọ́kùúdí àlàáfíà gbogbo akéde òbẹ́yẹ òtọ́ bá ti di pé wọ́n ta fún yín mm. mina ra mm. ó ti di dandan bí yẹn bá ní kọ́ọ̀sì àti jáde ń bẹ̀ yọ wà bẹ̀ ni o pé a ah, ẹ dákun yìí bàbá ní kíní yìí lé bàbá wa gba àlùkọ́lá là ń bẹ̀ yìí. nínú tá a máa mẹ́nu bá lọ. Mm. ní kéékèèké la kàn rí lérí nídìí o. a wà wọnú àlùbẹ́yọ̀ fún rẹ̀ hmm. nínú nǹkan pàtàkì muhammadu tó yẹ pé ọ̀wọ́n nù ẹni tí ò máa kó sínú ẹ̀ tani ò tajà tani ò rajà bó tilẹ̀ wọ́ pọ̀ tó bó hmm. tilẹ̀ wọ́ tóbi tó ìyá ti ń tata ọjà ní ta hmm. bàbá tó ní símẹ́ǹtì ti ń ta hmm, hmm. ọjà ní ta ẹlòmíì wá bá débi ọjà pé ọjà kọ̀ǹtínà ní ta àwọn ẹlòmíì ń talé àwọn ẹlòmíì ń talé gbogbo eléyìí bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí tí wọ́n fẹ́ dálì kìyàmà tí wọ́n máa fẹ̀hún rẹ̀ rọ tí wọ́n máa fàwẹ́ rẹ̀ rọ. ayé lọ́lọ́ ni ọ̀tá. lọ́lọ́ ni ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ṣe pàtàkì ní islam o olú fi sílímì káàfà gbogbo ara yín ní ìwọ̀nú ẹ̀sìn ẹ̀rí lápèjúwe ṣẹ̀rí àdásí gbé ta ló lè tajà. ta ló lè tajà. ta ni ẹ lè rajà lọ́wọ́ ẹ̀. Hmm. àwọn àlùfáà ń pè ní àlàyé Capacity. èèyàn gbọ́dọ̀ ní nǹkan kan tíṣẹ̀rí àfẹ́ rí lára ẹ̀ inú ẹ̀ ní làákà inú ẹ̀ ní kọjú orí ó tóbi gan. ẹlòmíràn wàá torí pé lọ́ọ̀dọ̀ bàbá ti débi aago kìíní ọmọ wọn ni máa wà ṣọ́ọ̀bù ọlọ́fẹ́ rajà hmm. ọjà kọjá lọ ẹni kékeré yẹn ní tó fi lè pé èmi mọ tajà tí wọn náà sì lè lọ wájú ẹ pé mọ rajà. awo akuba. òfin ní bilali kìá mọ pé jàmbá lè tó ṣe wọn jà kọra àmọ́ ọgbẹ ya rè ó ṣe ń bẹ ọmọdé ọwọ àmọ́ ẹyẹ ọjà lọ. ìgbà ló wá tó mọ̀ kó fẹ́ wá rajà. sẹ̀ríà fẹ́ sẹ̀ríà dá sí tá n lè tajà tá n lè rajà. bàbá kò lórí lẹ́yìn àmẹnubà pé kílẹ̀ yẹn ǹjẹ́ sẹ̀rí àfara mi mi jẹ́ àmì mi ń ta. èmi yìí jẹ́ ń tèmi àmì mi ń ta wọn à ń jẹ ká ń ta. ee tọ èmi jẹ́ o àmọ́ bísínẹ́sì làwa ń ṣe o. akọ́dà yìí ni yóò pọ̀ bá òun náà. lórí ilé wa kọ́dà àwọn ọmọ mi ni àmọ́ àwọn àǹtọ̀ àti àwọn pé òwò ni. Hmm, èmi mú àwọn wọn ta èmi máa ta àtọ̀. ẹ̀sìn ọmọláyà yá. mi ò bá fẹ́ máa fa àwẹ̀ àjẹwò ẹ̀sán léèrè. Hmm èwo ń ṣeré àgbọ̀ láyè kọ́ ta èwo ni ọ̀gbọ̀ láyè. Hmm. amẹnuba bẹ́ẹ̀ bá tajà yọ sanwó kí làá fi sanwó. kí làá fi oh. eh, o lè má ju owó ńgbà ní trade by bàtà ń bẹ ní ìṣẹ̀lẹ̀ ń bẹ ní ìṣẹ̀lẹ̀ àmọ́ bò lọ́rọ̀ ni a hmm. ṣe hmm. tààfin ní kọlu gba ọlọ́run ọba ẹ̀rí ńgbà tá a mẹ́nu bọ ọjà tó yìí kọ́dà sẹ̀rí àgbà wá láyé pé ìgbà mi ń bẹ a ní owó ní ìjọ lẹ́mọ̀ọ́jà wa ìdájọ́ sẹ̀rí àbẹ̀ǹbẹ̀. Hmm. ìdàkejì ẹ̀ kódé èèyàn lè gbé ẹ̀fún lọ́jà ìmọ̀wó bọ̀. bẹ́ẹ̀ àdìkú ó gbẹ ló pọ̀. èèyàn ti lè gbé owó ni ẹ̀ bá mọ́jà àmọ́ màá nábì adama fi kan kun lónìí ọ̀rọ̀ padà débẹ̀ kò sọ́jà kò sówó sẹ́wọ̀n báyìí ń ta ọjà tó. kò sí ọjà kò sí kíni kò sówó. wọ́n sì ta àwọn ọ̀ra kí ni sẹ́rí àìsílámù wí parí gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni àmọ́ mẹ́nu bá ń bẹ fíkúrú màmàlá ni ẹ̀rí inú fíkúrú màmàlá akànrẹ́ lérí ni o àpàtà tó gba àwọn nǹkan wọ̀nyí ẹlòmíràn mọ̀ pé àlùwádùn kéèyàn ṣàdéhùn gbà mí yóò lè ṣe mu ìmọ̀ ẹ̀dì dandan máa yà lọ́wọ́ hmm. èèyàn yàn ní mọ́tò nkútọ́ nù pé hmm. irú báyìí mo fẹ́ irú báyìí mo fẹ́ ọ wá gbọ́ pé wọ́n ti kílíà rẹ̀ tán ní lẹ́kọ̀ọ́ ìbẹ́ ìdè bá dọ̀ ọ́nà àfi mọ́ pàṣàdé òní mo ti rí mi tó wù mí tẹ̀lé ìjẹ̀rí àwíṣirò eléyìí. àwọn náà àdéhùn kan bẹ lóòótọ́ not binding hmm. bẹ́ẹ̀ bá ṣàdéhùn ní orílẹ̀ kan ní àlàákédù làásìmù àlàákédù àjáàjù àwọn kankan bẹ tó bá finú fẹ́ dọ̀ wọ́ ọ bá sì tún wọ́ ó sì tún finú fẹ́ dọ̀ jáde kò ní sí ìpalára fẹ́ni kankan nù ẹ̀yìn tẹ̀ gbọ́dọ̀ wọ́pọ̀ àmọ́ àwọn àdéhùn mi ń bẹ bẹ́ẹ̀ bá ti lè ṣerú àdéhùn bẹ́ẹ̀ sariya ni tu laasi a bɛ k'o muso. ẹ̀rí kọ́dà malam yahya. àwọn àsìkò kan bẹ bẹ́ẹ̀ yẹn bá ta ntọ́lọ̀ nfẹ́ tọ́ra ntọ́lọ̀ nfẹ́ àsìkò tó ta lè bàjẹ́ kìí ṣe tó ipá sí kò tó wá tajà ní tọ́ra jà ní ẹlòmíràn máa wò. Mm, mm. gbogbo ẹni tó bá tajà tọ́ra jà báàdà nìdá ìsáàní yawm al-jumu'ah lẹ́yìn ìgbà tí wọ́n bá pè ọ̀run jẹ́mọ̀ ẹ̀wọ̀n ẹlẹ́ẹ̀kejì ẹ̀jẹ̀ máa ń gbogbo mẹ́mbà rẹ̀ ẹ̀gbọ́n tó lọ́wọ́ yá ayyuhalladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ati fas'aw ila dhikrillahi wa dharul bay' ẹ̀pà bẹ́ẹ̀ wùtì ẹ̀pà títà rírà ẹ̀pà jìkì àwọn afọ oníṣẹ̀ríà ní gbogbo mùsùlùmí tó bá tarú ọjà bẹ́ẹ̀ tọ́ra ọjà bẹ́ẹ̀ kò sẹ́lọ́mù kọ́dà ọba yìí pé bíi tílé ẹjọ́ sẹ̀ríà wà ní wọn ó dèkílé àwọn ọjà náà as invalid. Allahu akbar. pé aago mélòó lẹ sign contract. Ah, aago ah, mélòó. àdàkùnrin ah, asọ́run ló fà á sáwọ́dí tó pé tábà ti pẹ̀lú tiwọn àwọn ò tilẹ̀kùn páyì. ó di bẹ́ẹ̀ bá kí òun tọ́kẹ́ tó. ètò tẹ̀ wá burú lè ti kùránì mẹ́ńṣẹ̀n jọ jimá yìí. ìdáná bí àlè sọ̀dá àti ẹ̀yìn yóò mẹ́jọ Eh, ẹ̀rí mádàm yáyá àwọn orí bẹ́ẹ̀ nìkan kala wá o ah, ah, àwọn títẹ̀ torí òun ni ntọ́ kọ́mọ̀n jù tọ́ ma nẹ́bí adamu yẹn lè yọ ń bẹ́ẹ̀ ni hmm. bó tilẹ̀ mo ti wí ó kéré ni ó tóbi ni ọ̀ọ́ta ọ̀ọ́ra hmm. àwọn títà rírà yìí náà wá dórí a béèrè wo ni sẹ̀rí àfaramẹ́gbẹ́ mùsùlùmí yìí kan jẹ́ pé ní àfikún lásán àkàngbáwẹ̀ lásán alìsílámù hmm. ni manhajul hayat gbogbo bẹ́yìn ó ti gbé gbèsè ayé torí náà nínú àwọn ọjà sẹ̀rí àfaramọ́ mi hmm. nínú àwọn ọjà sẹ̀rí òfaramọ́ mi ẹ̀rí náà àwọn tá a máa mẹ́nu bá bẹ́ẹ̀ olùmọ̀rọ́ bá hàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olùmọ̀sá wà máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olùmọ̀sá yàda bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olùsẹ̀sìnnáì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olùsọ́rìfì bẹ́ẹ̀ olùsọ́rìfì kì í sọ́rìfì àwọn ọmọ ilé kíw kì í sọ́rìfì jìnnà wo mọ́lá ẹnpa àwọn ọmọ ilé kéwú bàbá ti dá kọ sọ́rùfù ibi náà wù ní wọn lọ bàbá dá kọ bẹ́ẹ̀ ò sọ́rùfù nínú sẹ̀ríà òun làwọn bèrè the change. aláwọ̀ àgbọ̀ ti ń pààrọ̀ owó táwọn. pààrọ̀ owó kí ni sẹ̀ríà wí. kí ló lè fi pààrọ̀ owó. Ah, ah. <laughs> ọ̀nà wo là á gbà ṣe. wọ́n ṣe ń tí islam ò dá sí. kò ṣe ń tí sẹ́rí ọ̀dá sí o. ní gbogbo àwọn eléyìí òun ni a máa mẹ́nuba pẹ̀lú ògbó ọlọ́nkọ́lọ́ kò sí rán. kódà nínú tí sẹ́rí àdá sí ni pé sẹ́rí ọ̀nì kò ní wá la rárá à ń pẹ́ kíní kan ní àlùfíàrà. àlùfíàrà. ìyẹn lè ní option bí ọjà bọ́ bá wù yẹn wọ́n lè wá bá yín nísìnyí pé má làbí àyà mọ̀jọ́ra kíní yìí o àmọ́ ń lọ lò fúnjọ́ mẹ́ta bẹ́ẹ̀ bá ti gbà ìyẹn ni pé bí ọba rí bẹ́ẹ̀ ti pè é láàrin ọjọ́ hmm. mẹ́ta ẹ̀tọ́ yín gbà lọ́wọ́ mi bí n bá ṣe kí ni hmm. bá dá padà yóò là ń gbé ní fìyàrò ṣàkóso fìyàrò náà ayé bì ń bẹ hmm. n tẹ ní kíní yìí iṣẹ́ tẹ ní í ṣe kò sí bẹ́ẹ̀ ẹlòmíì ọwọ akọ sórí rìsíìtì pé ọjà téèyàn bá ti ta wọn rí tọ́nu ẹ̀. o fẹ́ lu jìbìtì. o fẹ́ lu jìbìtì. káàdé kúrò la. ìrírí àbí gbogbo tẹlomi ọmọ fi san àjọ máa fa àwẹ̀ san jọ máa ní tó ń pín kékeré ni o. kìyàrú la àìbì ń bẹ nù sẹ̀ríà àníkíní yìí ó ṣe nǹkan báyìí kò sì ṣe é. Mm. àwa nígbà ìjọra àwọn èèyàn dọ́jà padà yàn yín. o sì mọ̀ pé akala tó n tó kojú. wà á kàlà máa là á gbogbo ni sẹ̀ríà dá kódà sẹ̀ríà dá débi pé n tà ń pè ní security ń bẹ nu sẹ̀ríà kó tra. sẹ̀ríà ò fara kéèyàn gbá yà lójú. ìǹtí hmm. ìlówó ti ń yìí fi nǹkan báyìí bú. Hmm, hmm. aisha ni tuwufi ya rasulillahi sallallahu alayhi wa sallam wa dircuhu marhunatun cinda yahudi. sallallahu alayhi wa sallam. ẹ ẹ dàpọ̀ ẹ tún yóò ń bá a nẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam anabi aisha ni njọ ta anabi ku sallallahu alaihi wasallam gbogbo ọmọdé yà anabi ọtẹ ti gbọ nta wí gbogbo èèyàn gbogbo ọ̀nà ní káfí gba anabi o tẹ̀sí gba àwọn alolùfẹ́ anabi àwọn àyọ̀ anabi lẹ́nu lásán kakọ́sì wa rẹ̀ náà ẹgbẹ́lẹ̀ yìí ta anabi ku sallallahu alaihi wasallam mo wá wá nǹkan kan tí mo properties anabi sallallahu alaihi wasallam ah, mo ní bọ̀ntẹ́ni yìí wà má bá anabi ní nǹkan báyìí dẹ́rẹ́ ọ̀gbọ̀n ìyàwó rẹ̀ yàrá wa aisha wa ni marhunatun inda yahudi inda lọ́dọ̀ yahudi inda lọ́dọ̀ yahudi kan kí ni property anabi wa délé. ọ̀dọ̀ yahudi. ó dín ní ọ́nì dín anabi ra sàlàfíì na sọ́ọ̀án min ṣàyẹ̀ ànẹ́bí ra gbẹ́rẹ́ di ibi àgbàdo lọ́jọ́ bẹ́ẹ̀ ni o ànẹ́bí ra táàgì lọ́wọ́ rẹ̀ ànẹ́bí wa lówó sọlọ́lọ́ ànẹ́bí wa ní nfẹ̀ ní ẹ̀ balẹ̀ ìyẹn mm. ọ̀jẹ̀ kọ́dà gba kínní yóò fi ṣe kínní security collateral níjọ́ tí n bá mú owó wá ànẹ́bí wa sanwó náà tẹ̀ jáde láyé àsìkò ètò ni o ànẹ́bí wa ṣèyàn rajà pé oṣù kan ní òfìsàwó yìí o àmọ́ kọ́ bá a dá yín lójú pé ẹ̀yìn sàn ẹ̀gbà ńjọ tí ń bá wa ẹgbẹ kódà ó lè jù lọ ó lè jù lọ ó lè ju iye ọjà ń lọ ní tóbi dúró security ni anabi sọlọ sọlọ musere kódà kó yahudi yahudi ẹni jẹ́ ìṣe mùsùlùmí kọ́mọ́ yàrá wa aisha kò jẹ́ àmàlẹ́ sọlọ sọlọ ẹ̀rí ń bí iná gba àbá débi ọ̀rọ̀ rọ́hánù là ń pèlè yìí nù sẹ̀ríà. Hmm. àwọn rọ́hánù níta àfi dúró yìí ń gbà mí ó lè ní ìdìnnáwó hmm. tani ọ̀nà bala mi aya inú tíra àfikì wọn níbẹ̀ yẹn bá fẹ́ràn dúró ọba bíkini àyíká ewúrẹ́ hmm. owó ni ọba nyàá ẹfẹran yìí kọ ọkọ máa wà lóde ẹrọ jẹun àbí ojú ẹrọ jẹun tani ọrùn jẹ gbogbo ẹ yẹrí àdáṣe. aláwọ akọrọ. yẹrí àdáṣe débi pé bẹ́ẹ̀yàn bá fi nǹkan dúró tó ṣe é lò èèyàn gbé mọ́tò kalẹ̀ gbọ́dọ̀ mo fi mọ́tò mi dúró bẹ́ẹ̀yàn hmm. bá ti páàkì mọ́tò kalẹ̀ yóò mọ yiri hmm. táyọ̀ mọ yóò mọ bàjẹ́. sẹ́ni agbé mọ́tò sí mọ́tò o lè máa wọ́ọ̀mù nìkan bí ọjọ́ tí lè hmm. máa. tó lè máa wàá lọ wàá bọ̀. àbí kò tiẹ̀ dáṣọ kadà bí. kó mọ̀ fi pa ó. kí n ṣe bí àgbẹ̀. aláwọ̀ akọ. ọkọ̀ ìnáwó ẹ̀ wò kí ni ọ̀sán fẹ́ ni kí o fi sí ọ̀dọ̀ ẹ̀. Hmm. gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀ òun ni mo fi ní àfi ká sọ́ra o. Hmm. kọ́mọ̀dé pé ńgbà tí yẹn bá wá dé àlùkìyàmà bá nàbẹ̀ ti wí wà á kàdá alihawala àwọn èèyàn ń da wò lọ́pọ̀lọpọ̀ à ń pè ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní gbà mí hmm. bẹ́ẹ̀ yẹn bá ní gbèsè lọ́rùn tó fẹ́ transfer rẹ̀ kí ni sẹ́rí àgbọ̀n hmm. alikafala òun náà jọ àmọ́ yàtọ̀ hmm. bí n bá jẹyin lówó ní sinimá làmì àyà ẹ lè sọ pé ní àbí ẹnìkan jẹ èmi àtẹ̀yìn lówó ọwọ́ ni ah, kò tí ì sanwó yìí fún ọ ní kò dà wàá bà mí wàá gbà lọ́wọ́ mi sẹ́rí wàá gbà lọ́wọ́ mi yìí orílẹ̀ ọ̀nà méjì ni bàbá yìí pé hawala ní ìwọ̀n ni pé máa wùlọ̀ lọ́dọ̀ ẹ̀ ma mm, mm. mi ni ọ wá bàbá yìí pé kàfàlà ni pé nígbà tí ọba fún ọ o mm. èmi ó ṣe kí ni èmi ọ̀sán. akumar ẹlòmí ọkàn sọ̀rọ̀ ah, ọmọ implication nítorí òun yọ fẹ́ parí ìjà ni ó tó dájà mí lẹ̀ ni ọjà ah, mọ̀ bóyá hawala ló ṣe hmm. bóyá kàfàlà ló ṣe tọ́ ọmọ wa gbé ẹ bá alájìdí láwọ ah, <laughs> fún yín ẹ bá alájìdí láwọ fún yín ẹ bá alájìdí láwọ fún yín ó ní ìdájọ́ tẹ̀lé mm, mm. àwọn kọ́dà ṣíṣe rí àdáṣe ní àlè ìjára yìí náà kọ́mọ̀ mm. àwọn rẹ́ǹtì nǹkan àgbẹ̀ nǹkan háyà mm. ṣe rí àdáṣe mm. bẹ́ẹ̀ lómi bá rẹ́ǹtì nǹkan nísìnyí òun náà tún fi rẹ́ǹtì fẹ́ yàn onígbà téèyàn lẹ́tọ̀ọ́ rẹ̀ onígbà tí ò lẹ́tọ̀ọ́ rẹ̀ ní ṣẹ̀ríà torí pé bẹ́ẹ̀ yàn bá fi nǹkan rẹ́ǹtì ní ṣẹ̀ríà oríṣi ọ̀nà méjì nínú kó ṣe pé máa ń fa àlò fún ìdílé bó ń pè ní benefit àbí kò yí lílò rẹ̀ lílò hmm. léèbù á pè ní utility wúlò tó wúlò fún nìkan lọ kàfi ó lò sẹ́rí lè jẹun bá ní kẹ́kẹ́ lóhùn ẹ̀ lágbára àti transfer rẹ̀ sẹ́gbọ̀n mi. Allahu akbar bimba fi lera ìdìbò yìí lẹsìn mọlá mi àyà ọkùnrin ẹgbẹlẹ yìí o <laughs> ẹ gbọ́dọ̀ pé mo ti sanwó ẹni tó bá ẹni tó bá fi mú lé. ǹjẹ́ o tún wáyà fifty thousand mọ̀sán sẹ́yìn ọ̀sán sixty àbí forty mo níbi owó. bọ́bá yìí pé ní tìfáwù ní agirímẹ́ǹtì àníwá ẹ̀gbọ́n sílẹ̀. bọ́bá yìí pé máa ń fà á ní ẹ̀lẹ́sẹ̀ bẹ́ẹ̀. gbogbo eléyìí lẹ́yìn ọmọ kéèyàn tó máa kọlu òfin ṣẹ̀ríà ọmọ àdìgbé ìrún àtàwẹ̀ olèyàn máa fi san gbogbo ẹ madam yahya ìmọ̀gbàtà ẹ̀ṣẹ̀ ló. ó yìí kú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láti sọ́jú òpó àmọ́ a ní àwọn ìpolówó nibinu kó lè yọ halal insha allah insha allah.

Antex Paints, ISO 9001-2008 certification says it all. With up to 15 years guarantee and its renowned quality for interior and exterior decoration, Suntex Paints also offers a wide array of exciting colors available in emulsion, trowel, satin, silk, weave sheen, gloss and texture. Visit Suntex Experience Centers nationwide. Suntex Paints, for Paints, it's beyond paint, it's a lifestyle. Who am I, Gala? Gala. My delicious Gala. I be Mr. Gala. We are now for your hustle. When they hungry show, they sleep at rest satisfying Gala. Oh no. Gala sausage roll keeps you going. All right, beautiful people. This is a special dedication to all coffee lovers out there. I'm talking about Cowbell Coffee, baby. The three-in-one coffee. Delicious coffee aroma, delightful taste and flavor. So raise your cup, lovers of Cowbell Coffee, and inhale. Yeah, take those easy sips and exhale. Just relax and enjoy. Cowbell Coffee. Taste the creamy side of coffee. ṣàwárí ìtura láìlábùlà pẹ̀lú tìmùtìmù múkà ṣàṣàyàn tó ṣe rẹ́gí fún ọ lára àwọn tìmùtìmù múkà onírin fúkẹ́fúkẹ́ rírọ̀ dẹ̀mdẹ̀m rírọ̀ tó le jù àti líle tó ń bẹ lóríṣiríṣi tó sì tún dojú ń gbèsè ṣáká ló dájú pọ́gì dojúlówó wọn ṣe pẹ̀lẹ́rì ìdánilójú múkà. Oh, yeah, yeah, yeah. lórí tìmùtìmù múkà kò jí sígbà ọ̀tún. Hurry up, send, send. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من يعلمون الصالحين naam a dúpẹ́ fún gbogbo jàmá mùsùlùmí ní gbogbo àyíká yìí tí ẹ ti ń gbọ́ wa àwọn ustaz wa náà ni wọ́n bẹ ní orí ìkànnì ṣubí one oh one point nine tí ẹ ti ń gbọ́ wọn àwọn dọ́kítọ́rù wa dr abdulrasaq alaro à ń gbádùn àwọn ustaz púpọ̀ bí kán mọ́ dákẹ́ àmọ́ àmọ́ àwọn ustaz tó bá tẹ̀síwájú lẹ́yìn ìgbà tá láti di ìpolówó ajé àwọn ọba kọ̀ǹtínú wọn bá sún síwájú díẹ̀ fún bíi ìṣẹ́jú mẹ́wàá sí ká tó wá máa gba ìpè wọlé láti pe gbogbo àwọn nọ́mbà tí ẹ máa pè wá sí ní eré ìkànnì tí a wà ustaz bisimilah. hayakum allah ẹ̀sùn malam yahya. ẹ̀rí eh, eh, eléyìí ni ẹpisódù eh, alákọ̀ọ́kọ́ bá ti wí. a fi dá àwọn olùtẹ́tí sí wa létí gbogbo ń tá a wí yìí a padà padà sí ìwẹ́wẹ́ ẹ eléyìí tó kù lẹ́nu wọn bá àsìkò tí ó kù tá a mẹ́nu bà nísìnyí òun ni tí àwa ń pè ní almuamalatul muasira. ẹ̀rí gbogbo ń ti ń dákọ láti ìgbà tí ń ti ń dákọ rẹ̀ yìí àwọn òwò tí wọ́n ti ń ṣe láti dọ̀hún láti ayé àdébí sallallahu alaihi wasallam. àwọn òwò kan wá ń bẹ hmm. tí ó ṣẹ̀ṣẹ̀ dé tìgbàlódé hmm. ṣẹ̀rí àdásá wọn náà. Allahu akbar kọ́dà tí wọ́n ti dé sẹ̀yà ti dá sí kalẹ̀. sẹ̀yà ti dá sí kalẹ̀ akaramọ̀kọ́mọ́ bá. ẹ wo ní sìn bá ń sọ̀rọ̀ banking banking banking ọ̀pẹ́ agbóhùnmọ̀ ni àti islamic bank náà bẹ̀. lọ́nà tí yẹn ó fi fowó pamọ́ hmm. tí ó sì ṣòwò pẹ̀lú ilé ìfowópamọ́ tí ó sì ní. lọ́nà àlàálí tí ò ní jẹ èlé tí ò ní fún wọn lélẹ̀. táwọn ò pé báyà kò lè fi ṣe tẹ́lẹ̀. báyà kò lè fi ṣe tẹ́lẹ̀ àlọ́ àkàràmọ̀kùnkọ́ ló ń gbọ́ ọlọ́run náà ń ta mẹ́nu náà. kódà níbí náà àwọn ọmọ ìyá wa ti ń ṣe islamic cooperatives hmm. ẹgbẹ́ alájẹsẹ́kù múlànà tọ́lọ́n àti tàbí sọ̀lọ́ sọ̀lọ́ áfíríkà wọn náà máa tẹ̀lé wa kọ́dà bí wọ́n bá ní ìbéèrè ní tìtorí pé àwọn nǹkan mí bẹ tó pé ó yẹ ká gbọ́ yé mo wà ń bì kan ní ilé ẹ̀kọ́ ńláńlá kan nàìjíríà ń gbọ́ kan wọ́n bí mi ń pa ọ̀rọ̀ cooperative yìí hmm. wọ́n á ní ẹnìkan ló ń fẹ́ lọ ó fẹ́ gbowó cooperative ti islam à ń pe kíní kan ní mọ̀rọ̀ bá a mo ti dá àpò ẹlẹ́ka padà tó padà sí i ìyẹn ti pé mm. kí cooperative ọ̀rọ̀ ajá kọ́ wá tà fún yẹn kó ń tó béèrè mm. ń bẹ kọ́ láì fi o. Mm, Allahu akbar. àmọ́ mistake ni pé ní bẹ́ẹ̀ olùmọ̀rọ̀ bá a ọjà lọ́lọ́run ní ọ̀tá ń bẹ ibi tí ọba sọ́jà àgbọ̀dọ̀ ló bá a wọ́n lẹ́nìkan wá bá wọn bó fẹ́ lọ conference kí cooperative ó ṣe mọ̀rọ̀ bá a fún mi láà mọ̀rọ̀ bá a lè yún oye. aláwọ àkùbà àrùkùnmọ̀lá. ibi tí o bá ti yẹ ká introduce àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ introduce ẹ̀. Hmm. torí bẹ́ẹ̀ yẹn ẹ bá kówó fún yẹn ní sísọ lóun fi ń lọ conference kílẹ̀ ta fún dẹ́kun tẹ́ ní cooperative jẹ èrè oh. torí náà káwọn náà fi sí. Hmm. kódà tí ń jẹ́ insurance àti islam náà allow insurance abá ti lọ́nà tí àfàrà ń gbọ́. ní insurance náà. bẹ́ẹ̀ni hmm. eh, kódà bá a ti ń sọ̀rọ̀ ibẹ̀ ti ń gúrò àwọn islamic bank àwọn islamic insurance companies náà ti dé nàìjíríà. ìjọba àpapọ̀ nàìjíríà ti fún wọn láńsẹ̀nsì pé ẹ̀yin náà. wọ́n ti gbé wọn yẹ̀wò wọ́n rí i pé a ah, kojú sùn. Eh, bó ti jẹ́ nu eléyìí ni ọ̀ wá mú mi mẹ́nu bá nǹkan kan tí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ̀ ah, eh, ń gbé gbọ́rọ̀ títà rírà là ń sọ. Hmm. asokok Eh, ọ̀pọ̀lọpọ̀ tí ń gbọ́ hmm. ẹlòmíì ò sì tí ì gbọ́ ìjọba orílẹ̀-èdè nàìjíríà gbé kinní kan jáde ní ìjọ jimá tó lọ hmm. wọ́n ń pè ní federal government of nigeria sukuk kéwù nù o ó tún á lẹ̀pọ̀ mọ́ federal government of nigeria kí ni wọ́n ń pè ní sukuk yìí kí sì ni ọkàn eh, ìjọba nàìjíríà ń bẹ́ẹ̀ sukuku. ẹ ẹ ntọ́jẹ́ asọ̀lẹ̀ ìtọ́nugbà tó bá fi dijọ́ mẹ́jọ bẹ́ẹ̀ bá fẹ́ dá sí sukuku yìí kọ́ sáyè mọ́. kọ́nà bá ọ̀tún la ṣé òun ni ọ̀làní ọ̀làní ọ̀parí twentieth of september but kí ni àìdíyà sukuku yìí la fẹ́ ara ti sẹ̀rí àdá sínú sẹ̀rí hmm. sẹ̀rí ọ̀kọ́ kí èèyàn ó jèrè bọ́ bá ṣe òwò. Hmm. ẹ̀rín tí sẹ̀rí akọ ni pé ní kéèyàn ọmọ gbé kọ́ mọ sọ kọ́ mọ ta kọ́ mọ ra kó sì wàá lóun jẹ èrè èrè kan ìbánu ọ̀làyà alukur'an ibi yẹn gba wa halallahu albay'a wa harrama arriba. ẹni gbogbo ọ̀nà tẹ́ bá lè tajà kẹ́ rajà kẹ́ sòwò kẹ́ jèrè halali ni. Hmm. àmọ́ njẹ́ ọba ti di pé owó náà ní ń dowó a àgbé àsọ olùwalé lè ní o tí mùsùlùmí ó sì jìnnà sí. i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gbọ́ wọn mà kí wọ́n pè é nǹkan ní bond wọ́n ni tún máa pè é ní the ara àwọn ọ̀nà òwò ni àmọ́lọ́wọ́ farama. Allahu akbar. ìyẹn ni pé ẹ lè nílé iṣẹ́ nísìnyí kẹ wá nídìí owó ẹ sọ fáwọn èèyàn pé ní bond hmm. ìwé ẹ wá yà ló ń sì kọ́ sí ìwọ mú one million wa ìwọ mú ten thousand wa ìwọ mú hundred thousand wa ń san fún ọ lẹ́yìn ọdún mẹ́wàá àmọ́ gbà tí ń bá san fún ọ lẹ́yìn ọdún mẹ́wàá ń fi iye báyìí lékun òun náà jèrè bá tọ́lọ́ ló ń ọ̀fẹ́ ni olúwa ọgbà wa láyè gẹ́gẹ́ bí mùsùlùmí ká lọ́wọ́ náà rọ̀ àmọ́ gbogbo ntọ́lọ́mbá ní amadé bẹ́ẹ̀ mùsùlùmí ọlọ́wọ́ wa lálànà mi ìjà àgbà àǹfààní ibẹ̀ ká ní ẹ má rí mm, mm. ẹ má rìn lọ́nà tí àní òun lọ fa introduction of soko lágbàáyé mm. kódà kìí sọ̀rọ̀ nàìjíríà nìkan kódà nàìjíríà pẹ́ tuntun bẹ́ẹ̀ ẹ̀ má làm yáyá soko kò tí à ń wí yìí bẹ́ẹ̀ àwọn olùgbọ́ wa náà lè fẹ́ lọ wò ní à ń pe kíníkan ní soko report the international islamic financial market ìtọ́ jáde láìpẹ́ july two thousand and seventeen ẹ̀yin tí ń rí wájú mi báyìí china ti iṣu sokoku hong kong ti iṣu sokoku indonesia ti iṣu sokoku japan ti iṣu sokoku malaysia ti iṣu sukuu kọ́dà ní United of America wọ́n ti yí sùn sukuu pé ara orí tí Islam ṣe gbogbo ayé ni kọ́dà kìí ṣe mùsùlùmí nìkan. Allahu akbar. ní pé eléyìí tẹ́ fi kàn kọ̀wé lásán pé ẹ̀yà ń lówó nti n fi n ṣe ẹfẹ mọ àmọ́ mo jèrè mo sọọjì kọkàn yìí mm. tó bá dẹ̀yìn ọdún méje mẹ́wàá èmi ó gbowó tèmi padà ń sì tún gba èlé ìṣẹ̀lẹ̀ mm. àlóhùn ọ̀fẹ́. àmọ́ dàwọlẹ́ wàá gbà sí ni pé mọ́làmí ara ẹ̀ wà tó jẹ́ asẹ́kì. Hmm. ní nǹkan tó tówó hmm. ní nǹkan tó ṣe kí ni. tàbí kọ́látàrà náà. kọ́látàrà kì í o tàbí bẹ́ẹ̀ yáwó ẹ̀ sì rajà. ẹ wà á gbé kíní asẹ́ẹ̀tì yìí kalẹ̀ pé ẹni tó bá fẹ́ mówó wá o yóò wà á ra asẹ́ẹ̀tì yìí ni. àmọ́ tó fi yàtọ̀ fún ordinary lè pé yẹn tàǹkan ni pé yóò nígbà. Hmm ẹ̀yin ta fún yín fún kínní. tó bá dẹ́yìn ìgbà yín padà ra mímọ́ kan níbi owó nísìnyí. Allahu Akbar. nàìjíríà farama. federal government of Nigeria náà ti wá key into this bí gbogbo àgbáyé yòókù náà ti ń ṣe. n sọ eléyìí nítorí pé kọ́dọ̀ ẹnìkan àwọn kan wọ́n bí mi láti United States of America ọmọ nàìjíríà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dá. kì í ṣe tí ìjọba fẹ́ ṣe yìí torí ìjọba ló ń fẹ́ fi develop àwọn ọ̀nà wa gbàkúgbàkú. Hmm. ẹnìkan wá ní àmọ́ àwọn ọ̀nà Ògbómọ̀ṣọ́ sí Ọ̀yọ́ ẹgbẹ́ ìṣèfara gọọmẹnt fẹẹ fi hundred billion sukuu tí wọn yìí sùn fẹẹ fi ṣe tí yẹn bá wo debt management office office kan ní presidency gbogbo details yìí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm. àsìkò ní òsì gbogbo ẹni bẹ́ẹ̀ ní òwe tí ń bẹ́ẹ̀ wáyé mi ìmọ̀lá mi ayé ọ̀nà bayelsa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà yenegua ọ̀nà maiduguri ọ̀nà Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ ọ̀nà Enugu eléyìí ni federal government fẹ́ lò gẹ́gẹ́ bí asset ni hmm. pé a need owó a sì ẹnu pé federal government of Nigeria kì í ṣe fún mùsùlùmí nìkan wọ́n ń ṣe bọ́ǹdì sí mùsùlùmí ọ̀ sí Islam ọ̀ paramẹ́ àmọ́ ń tí wọ́n ń ṣe tó yẹ ká kí wọn ni pé nígbà àásí fún ẹnìkan ká má wà lẹ́nìkan èyí tí ẹ̀sìn ti ń fara mọ́ òun náà ẹ bá sàǹfààní mẹ́ òun lọ fà kódà gbogbo àwọn tí wọ́n ṣètò yìí ẹni tí èsì mùsùlùmí ń bẹ nù wọn tí wọ́n fara mọ́ àìdíyà yìí so madam yahya àtàwọn olùgbọ́ wa ti ń gbọ́ wa ìtumọ̀ sùkúùkù yìí wá ni pé bẹ́ẹ̀ yẹn bá wá ra sùkúùkù federal government tá a fi ṣàpèjúwe ìtumọ̀ ẹ̀ ni pé yóò di ọ̀nà asẹ́ẹ̀tì kí ni asẹ́ẹ̀tì yìí òun làwọn ojú ọ̀nà. gbogbo ẹni tó bá ra nu sùkúùkù yìí nísìnyí they will become the owners of those roads. àwọn ni wọ́n ní gbogbo ọ̀nà yìí ẹ mọ̀ wá béèrè pé kí lè ní ọ̀bọ̀n sí. Allahu akbar. ìdílé jẹ́ ìpín máa bá san owó fún ìjọba ìjọba ta títì fún mi kí fi ọ̀nà sí sẹ̀rí àwọn àgbẹ̀ kí ni forward lease. forward lease. Eh, forward lease. forward lease. lease lease. àwọn hmm. tó ní forward nù. Allahu akbar. òun eh, ni pé eh, wọ́n ń pè ní asálàmù fìlìmọ̀nàfíà hmm. ìtumọ̀ eléyìí ni pé ìjọba ti wá sign agreement kalẹ̀ pé kódà tẹ ẹ bá ti rà á tán èmi náà lẹ́yìn rẹ̀ ń tiẹ̀ lọ́wọ́ yìí. <laughs> Allahu akbar. àwọn wàá di ẹni ó ní ọ̀nà. Hmm. ìjọba nàìjíríà wà á ṣe kí ni yọ rẹ́ǹtì ẹ̀ ní ọwọ́ ẹgbẹ́bí yẹn bá rẹ́ǹtì nǹkan yọ máa sanwó. yóò mọ sanwó nígbà tí ìjọba sì ń yóò sanwó yóò sanwó. máa mm, mm. wá sanwó bá àwọn ọmọ nàìjíríà ní lò èmi ni mo sì ní bíbí ah, kí n bá ọ̀rọ̀ fún àmọ́ nígbà tẹ̀yìn ya tẹ jẹ àwọn ló wà fẹ́ káwọn èèyàn mm, wọn ra kíni wọn ní wọ́n máa wá ìjọba wà rẹ́ǹkì rẹ̀ lọ́wọ́ wọn hmm. ìjọba wọn wá sanwó rẹ́ǹkì wọ́n ti àgírí iye tí wọ́n fi fún ìjọba gan i think sixteen point kìíní kan percent wọ́n ti àgírí lórí ẹ̀. aláwọ akọ abọnu wa gbogbo rẹ́ǹkì rẹ́ǹkì yìí òun yóò máa jèrè àwọn tí wọ́n bá ra sukuu kù ní. tọ́ba wa dẹ̀yìn ọdún méje tó bá dẹ̀yìn ọdún méje ìjọba wà á padà ara títì yìí padà. ọlọ́ọ̀ àkùrọ̀ ẹ̀yìn ọdún méje mo la máa ru títì lọ. ìjọba ti àgírí pé ní bí a ti máa ń ṣe sukú kan ló di wọ́ọ̀dù. ẹ̀rí mm. pé tí ẹ̀yẹ nǹkan àwọn áfíríkà náà kọ́mọ́dé pé àti ah, nàìjíríà nìkan ni sukú kò tá à ń wí yìí áfíríkà ti kì í ṣù. aláwọ̀ sudan ti í ṣù. aláwọ̀ gambia ti í ṣù. aláwọ̀ àkùrọ̀ nàìjíríà náà àǹfààní ńláńlá ni hmm. fún gbogbo ọmọ nàìjíríà kódà téèyàn bá ń fọ́lò news nípa sùkúùkù yìí gómìnà central bank tó ń jẹ́ ìṣe mùsùlùmí gan gbé àwọn èèyàn pé ẹ̀ra sùkúùkù wà nítorí pé àwọn onímọ̀ lágbàáyé ti wò ó pé bọ́bá yìí tó gbogbo èèyàn mọ̀ ni sukuku ni instrument tó ṣe fight corruption. Mm-hmm. owó sukuku ò ṣe kó jẹ mẹ́la yáyá. ò ṣe kó jẹ. sẹ́mi pé owó pé a kàn issue paper jáde pé ẹ̀yà ìjọba ló ìjọba wù wá lánàá sí ìjọba wà ní ọ̀nà ìmọ̀ àwọn owó bá àwọn tó ṣe ní ọ̀tọ̀ ní ta la fẹ́ fi ṣe ọ̀tọ̀ sí ní ibi tí. à ń lò ó sí. owó kò ṣeé ṣe bẹ́ẹ̀ tó láwọn tó ra títí ó béèrè pé títí tí ẹ̀ta fún wa òun dá. Allahu akbar. olóbi jẹ́ pé sùkúù wọn gbọ́dọ̀ ní nǹkan pè ní underlying asset. Hmm. òun ni wọ́n fi lágbàáyé wọ́n panu pọ̀ pé nínú àwọn the very a very potent instrument láti láti láti gbógun jíjẹ gúdú jẹra pàtàkì jùlọ ń pa pé ẹ̀kọ́ ẹja fi ṣe nǹkan òun ni sùkúù. torí pé ní asset ni ata rẹ̀ mọ́ kì í ṣe pé owó tá a kàn gbà tẹ́nìkan gan lọ́mì. nínú tí ọwọ́ àtúnṣe pàtàkì ni pé ìwọ́n mọ̀ mùsùlùmí tá wí látàárọ̀ yìí wà á kà là máa gbogbo ọmọ mùsùlùmí tí ń bá ń gbọ́ mi tó o bá ń ra bọ́ǹdì haramu ni tó o bá ń ra tó pè ní treasury bills haramu ni àwọn mùsùlùmí dáwọ́ tó o bá ń ra tí wọ́n ń pè ní debentures haramu ni èyí tí ọwọ́ akọ kó mi gbogbo nǹkan yìí tó sì rí gbogbo àwọn àǹfààní àdúgbò jẹ tó dùn yìí tó ń rí ń bi haramu lọ òun ni sùkúùkù yìí so it's a golden opportunity. Mm-hmm. yóò wúlò pàtàkì jùlọ ẹ̀ńtọ́ jẹ́ mùsùlùmí ẹ̀ńtí ẹ̀ wá ṣe mùsùlùmí náà yóò wúlò fún un torí pé bísíǹnẹ̀sì ni. mo sì ní gbà bí a bá lọ fẹ́ ra sùkúùkù ní ìsìn òní béèrè pé ẹ̀sìn wo ló ń bọ̀. àdàkùn la èyí ń gẹ gbogbo àwọn olówó àti ń kó pamọ́ wọ́n lè kó jáde pé ẹ bá fẹ́ fi sòwò. àǹfààní ńláńlá tó wà wà ń bẹ bá padà ń ṣe títì inú èmi tí mo mọ̀ ra sùkúùkù náà gbé mọ́tò mi lọ́dọ̀. a ah, ah, rẹ̀ kó la akéde bí àtàyè gan padà wá ṣe sùkúùkù rẹ̀. ẹ bọ́yá ẹ ẹ kó ní eh, rọrùn fún wa. federal ah, government ò ní eh, ṣe. Eh, state government náà ti gbọ́. state government náà ti ṣe nàìjíríà kọ́dà before federal government ọ̀ṣun state government níbi ọdún méjì mẹ́ta sẹ́yìn ọ̀ṣun state ẹ bá ẹ bèrè tó bá jẹ́ bí irọ́ pé hmm. àwọn iléèwé ìgbàlódé tíjọba ọ̀ṣun fowó sùkúùkù kọ́ ẹni wọn náà wọ̀ rẹ̀ sí lè fi ìṣòkòkò yìí dẹ̀bẹ̀lọ́pù lé o bí a ti àwọn ará skul yìí ìjọba ọ̀ṣun wa rẹ̀ jẹ́ lọ́wọ́ wọn ìsanwó padà fún wa gbogbo eléyìí náà padà máa mẹ́nu bá gbogbo àwọn financial transactions tó yọ jẹ́ modern tí mùsùlùmí ti kówó lé kó hmm. sì ní wọ gàù hmm. láì kìyàmà lórí gbogbo ọjà àmọ̀ tí gbogbo ń ta abárí láyé ń bì yìí a lọ jábọ̀ fọlọ́ ah, ah, ọlọ́run kò bá a dúpẹ́ fáwọn staff ah, gẹ́gẹ́ bí ẹ̀yin a ní àkókò tó pọ̀ mọ́ ìṣẹ́jú mẹ́jọ láti gbàgbé lórí nọ́mbà tí kálukú mọ̀ náà zero eight one eight two two four zero eight nine six zero seven zero eight eight five zero seven eight eight eight kí n tó pín tiẹ̀ tó pe nọ́mbà náà lẹ́sìn ń pè bísímìlà àwọn sáàsì ń mọ̀ gbọ́ ìbéèrè yín wọ́n mọ̀ gbọ́ ìbéèrè yín bísímìlà ọlọ́run kí o bá dúpẹ́ fáwọn sáàsì wa púpọ̀ àwọn àǹfààní tó pọ̀ fẹ́ni tó bá ní làákàyè ó ti jáde púpọ̀ mi dáhùn sáàsì bá wa sọ léyìí tí ò ṣe é kà kò ṣeé kà inshallah salaam aleykum wa aleykum salaam à ń gbọ́ yín ẹ ká sàn o. ìgbọ́ yín tẹ̀ máa ń gbọ́ ni. à ń gbọ́ yín náà ẹ máa ń sọ lọ. ìjọ ká ní pé simbai mo fún ọ̀rẹ́ mi kan mo ní nǹkan tó wọ̀ ní ten thousand nílé mi wọ́n á lọ fún ọ̀rẹ́ mi pé tí má ti yá kó yá mi ní ten thousand after two months sì dá ten thousand rẹ padà mi ò wá rí mi ò rí ten thousand dá padà kẹ́lí mo sì tú o ti wà lọ́wọ́ rẹ̀ tó túmọ̀ sí pé èyí dá padà ṣé yóò máa mú kinní wọn lọ ni àkọ́kọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀dá kò ṣe ó dáa kí ẹ̀ mọ yorùbá máa ní yorùbá ànábi ṣé ó dáa kí ẹ̀ sọ pé sàlà àgbọ̀nà àtọ́sọ pé kò dáa tí yorùbá ànábi àbọ̀nira tó sọ pé sàlà àtàlà. ẹ ẹ ṣeun àfa aláti aládàwò ní bí èèyàn bá fi nǹkan dúró hmm. kò di tẹni tá a fi dúró lọ́wọ́ rẹ̀ o òun ni mo fi wílẹ̀ kan mọ́lá mi àyà ó lè dowó tí ń bẹ láàrin wa lọ ẹni yìí ní ten thousand kó lè fi nǹkan hundred thousand dúró hmm, hmm. àwa gbọdọ̀ pé ńgbà téèyàn wọ́n ten thousand ọjà sẹ́n eh. ká wá sọ hundred thousand. wa aleykum salaam ilé yẹ wa. aláàjì náà ìjà gbọ́ tí wọ́n yìí náà ká kó papọ̀. à ń gbọ́ yín. ọ ẹ ẹ àti àwọn àbá wa náà kọ́ bá wa lọ́rẹ̀ ní wọn. àmín àlọ́. ọlọ́run ń gbé kílà káyọ̀ ọjọ́ba. àmín. irú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa yìí àǹfààní ńláńlá ni fún wa. insha Allah. bí a kọ̀ fún àwọn afáfá yìí tẹ̀ mọ́ bí wa. torí gbogbo àdìwà ń di rédíò tá a ti ní sí kọ́dà pọ́pílísàn pọ̀ mi táwa wà yìí. Allahu akbar. Àwọn sọ yẹ́nyẹ́ là ń kọ kalẹ̀ lẹ́. Allahu fẹ́ béèrè lórí ọ̀rọ̀ làádàá ni tábà ra ọjà tá a máa san ládàá owó tá a máa san lórí ọjà tábà rà rẹ̀. sí àràmù ni ní hmm. àwọn nǹkan tó yàrá ìtúbọ̀ yàrá mọ̀. sí ìjọba ìtúbọ̀ yàrá mọ̀ àbẹ́tí àtọ̀dá wa ọlọ́run ọ̀sán yín lẹ́sàn dáadáa ẹ̀rí omi làwọn tún dákọ̀ yìí mm. tó sì yẹ kéèyàn ó mọ̀ mm, àmọ́ ìbéèrè ti àbá àlànà mọ́ mm, àkọ́kọ́ àmọ́gbà torí náà bọ́bá wá rí bẹ́ẹ̀ ẹ dákun kún ó ní sòwò fún wa jẹ àǹfààní ìbéèrè náà ní ká dáhùn ní ká dáhùn ẹ já máa dáhùn sọ olóògbé ọlọrun níjọ mẹjọ àti ìjọ mẹẹẹdógún ọlọrun dàmọ. ẹ ká máa kọ béèrè wa kalẹ̀ a níṣẹ́jú tó pọ̀. bọ́bá rí bẹ́ẹ̀ Awa suma alfa súnmọ́ àlùfáà tó yí ọmọ sẹ̀ríà tí ó bá yín dá nígbà tí kò hmm. sí níbi tí wọ́n ti ń lo sẹ̀ríà yóò wà á wọ́n ta nítòfi dúró ni hmm. wọ́n wà á yọ ẹnu wọn bá owó tí ń bẹ lọ́rùn ẹ̀ wọn ní hmm. bóyá nǹkan hundred thousand hmm. ó sì jẹ ten thousand ten thousand náà láàyò fẹ ni ó ní o ò ní jòkó lé nǹkan hundred thousand kí ẹ ṣẹlẹ òbí bẹ́ẹ̀ o ẹ bẹ́lẹ̀ yóò ti jẹnu ẹ ìbéèrè ti àwọn àlùfáà làádá hmm. làádá làádá nínú àṣà wa ni ṣẹlẹ ò sì takò àṣà tóun náà bá forí kọ ṣẹlẹ tẹ́rí ní tíṣẹ̀rí àfaramọ́ ni tá a pè ní service charge pé mo ṣiṣẹ́ mo ṣe kí ni àtúntí mo ṣe ni owó tí ń fi gbà ní bó bá yẹ pé ẹni tí ó gbà láàdá hmm. ó ní nǹkan kan tó ṣe hmm. kódà bó yẹ pé nu pé sẹnu kí ẹnìyàn bá lọ ra ẹwọ ilé alazèzè ṣe náà yìí ní sìn ẹyà ẹ lè má gbà wúsà àwọn kan sì dúró ń bẹ pé àwọn àwọn máa là sí àgbà wọn. bó bá ti máa communicate pẹ̀lú ìṣẹ́yìn sáfíìsì nù bẹ́ẹ̀yàn hmm. bá gba láàdá nítorí sáfíìsì ń tàn wí nù bá fọ̀ téèyàn bá ní àá bọ́lọ̀ ń bá bí mi mo lè gbé ní tí mo ṣe ní. Hmm, tí mo hmm, ti gbà service o o deliver service. bá ti ṣe nǹkan kan hmm. ẹnu pé àwa la gà ń bẹ. lọ́sà máa mú ẹ máa bílẹ̀ bí wa. Ah, èèwọ̀ ni o kí máa jẹ tó náà gbọ́dọ̀ làádá àti nǹkan méje rí nu. èyí tó bá ipò ní tá a ṣe tá a fi gbà kọ̀ láì fi. a gbà pé kan sí ikú tó di pé àsìkò wa o yóò la ah, ustaz ọlọ́run kò bá a dúpẹ́ fún yóò àlùbáríkà anabi wa muhammad. Hello, salaam aleykum. Salaam aleykum. Aleykum salaam. Naam. Ah, ní sẹ́jú tó pọ̀ nù. Àwọn àfa wa náró. Naam. Ọba Ọlọ́run kaba alekun náà káyọ̀ wọn. Àmín. Ah, lára gbogbo tí wọ́n sọ. Naam. Wọ́n jẹ́ kí àwọn akówókówó wa. Hmm. Àwọn tí wọ́n kó bílíọ̀nù bílíọ̀nù. Wọ́n hmm. jẹ́ kí wọ́n kọ̀tọ̀ lára tí bàbá wa sọ yìí. Láhàkùbà. Ẹ̀kọ́ pàtàkì ni púpọ̀. Hmm. Wọ́n. Láhàkùbà. Eh, Ọlọ́run fi Yorùbá àtàwọn ọ̀dẹ̀ kan náà fi sùkúkù ẹ ṣeun ọlọ́run kó bá a dúpẹ́ fún yín ah usas àwọn èèyàn gbádùn yín púpọ̀ Allahu akbar débi pé bíi ká fẹ àsìkò lójú sí bẹ́ẹ̀ ní ṣe ń rí bíi pé wákàtí kan kò tiẹ̀ rárá bí wákàtí kan lójú èmi gan bíi bíi bíi ìṣẹ́jú pérése lórí ibi tí òwòràdé ọlọ́run kí ó bá wa dúpẹ́ fún yín ó sì bá wa ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà àtẹ̀mí gúngùn táfi táfi táfi jàǹfààní yìí pẹ́ ọlọ́run kó bá wa ṣe fún yín àlùbáríkà wa máa ah ọlọ́run kó bá wa dúpẹ́ fún o ah gbogbo jẹ̀mọ́ tẹ́ ń gbọ́ wa nílé ibikíbi tẹ́ ti ń gbọ́ wa a dúpẹ́ fún yín o ọlọ́run kí wa dúpẹ́ fún yín insha allah ẹ tún máa pàdé àwọn ustaz wa níjọ́ mẹ́jọ ń dèdè àsìkò tí ẹ pàdé wọn náà fún gbogbo àwọn béèrè nítorí kọ́ọ̀lù ní tó ń wọlé ní wọlé ewu a pàdé wọn insha allah pẹ̀lú ògùn ọlọ́run a sì pàdé àwọn dọ́kítọ́rù wa dr akóredé lọ́la insha allah táwọn bá wa sọ nípa òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam bó lànà bí ṣe lùgbà bó lànà bí ṣe lu ayé tó fi rọrùn báyìí. Mm. gbogbo ẹ̀ láàgbọ̀ insha allah lọ́dọ̀ àwọn ustaz wa náà lọ́la pẹ̀lú ògùn ọlọ́run ọkọ̀ ọjọ́ kan náà ní iléeṣẹ́ sobi fm one oh one point nine láàmú mú wá fún yín ní dèdè aago méjì aago mẹ́ta àwọn ustaz sọ fún wa pé kíláàsì ká mọ̀ pé aago méjì ń sí mẹ́ta bí ìgbà tá a fẹ́ wọ kíláàsì bí ó sì máa rí ojoojúmọ́ nù insha allah kọ́lọ́n kó bá a dúpẹ́ fún yín a dédé àsìkò yìí dúpẹ́ fún olùdásílẹ̀ iléeṣẹ́ yìí tí ó kí gbogbo nǹkan ṣe yìí náà àwọn náà kún un tó jó rọrùn alájọ alukuma mustapha ọlọ́nkó bá wa ṣe dáadáa fún wọn ah. gbogbo bí kiri tábà wà wàrà fáànà ọmọ kan náà àlíyà àdúpẹ́ fún ọ̀gá àgbà pátápátá náà ṣẹ́gun adéníjì àti dúpẹ́ fún tómi dàmílọ́lá náà ọlọ́wọ́ gègé wa àti alájà náà tó ń bẹ pẹ̀lú wa níbí àwọn náà kó bá ṣe dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa ọ̀làlá ilà ìlà ọ̀là muhammadu rasulullah ibi náà láti máa dágbére fún gbogbo jàmá mùsùlùmí èmi tí ń dá sí ní àhàyáhàyà àbàyérò wàdàwáhùn fi hà subhanaka allahumma wàtáyé àtọ̀hún fi hà sàlám wàhírù dàwáhùn alhamdulilayi rabbil alamin.